ayélé o ìbòsí o ayé màlíkà o ìbòsí o ṣáwé dáńkọ yìí wọlé fún arábìnrin Warren pikin adẹ́rẹ́pọ̀ òṣèlú mi ha n bò rí píṣọ̀ online bẹ́ẹ̀ kí n fi nǹkan bẹ̀ sí orí píṣọ̀ gown gown àwọn bàbá ń gown bẹ́ẹ̀ ni because tá a bá ti rí gown tá a bá ti rí gown tó wà òkè boom lọ́mọ padà <laughs> because aṣọ tí à ń wò lójú amóhùnmáwòrán wa yìí aṣọ yìí fààyàn hmm. ṣùgbọ́n ohun tí wíwọ́ rí bí kí n wọ̀ yìí á máa dàbí aṣọ ọ̀fọ̀ lẹ́gbẹ́ kọ́lé èèyàn ṣe forty one days. wọ́n rí pikin ní òdẹ̀ ní ṣọ̀fọ̀ kò dẹ̀ ní ṣọ̀fọ̀ torí pé òbúrú dáì gbọ̀ngàn ó dùn mí fílẹ́dì yìí. ọmọ kan ọmọ kan ti fẹ́ mo ní dírẹ́sì sínú télọ̀ tó rán aṣọ wọrí pikin yẹn. kò ní jẹ́ télọ̀ ló ṣe. bóyá kápẹ́ntà ni. gbẹ́nà gbẹ́nà tó ṣe borrowed cost sínú télọ̀ rí. bákan tẹ́lẹ̀ kan sọ ni ó ní some Nigerian tailors deserve. imprisonment life. oh life. ẹ̀wọ̀n gbére ẹ̀wọ̀n gbére láyé wọn tó ní ìwà burúkú. ìwà burúkú nù wọn. kí ló dé. òòrí bí ọmọ wọrí pikin náà ṣe ń ṣe ni. ah aṣọ tó yẹ kó wà kó yẹ kó yí pé olúwa ló ṣe èyí fún mi o. tó bá wo Warri Pikin ti fẹ́ Warri hmm. Pikin ní hips yẹn oh. o lè sọ fún mi pé original yẹn aṣọ tó pepe tó original bí Orísun TV wà yìí mm-hmm. pé tí Warri Pikin báwo kò ní fìtẹ̀ o lè má jẹ́ the same size lẹ́gbà yẹn tó tarí yẹn nù you know but wọ́n tó bá jẹ́. oṣù fẹ́ sọ pé Warri Pikin ò ní structure ni ìyẹn dúdú ẹ̀ <laughs> o ò rí ti níní ọlá ẹ jẹ́ ká sọ̀rọ̀ gbani ọ̀rọ̀ nínú ọlá yẹn ó di àríyànjiyàn. èmi ní ní ní tó bá ski ọmọ ilẹ̀ tó tún já sí mo kàn fáwọn kẹrẹ já sí yé ìbàdí mi yóò ìbàdí. níní ló bá gbogbo ẹni yìí. ìbàdí. ìbàdí. ó pọ̀ pọ̀ ó pọ̀. mo yọ ọ̀rọ̀ ní ẹlẹ́ àmúmọ̀lá. no káwá mú lọ orí àwọn jésì. ìyàwó jésì hmm. Beyonce. all the single ladies all the single ladies olúwa all the single ladies. ìmájí ká fẹ́ kọrin yẹn eh. ìjọ mímọ́ bóòlù ọ̀ṣẹ̀rẹ̀ bá máa gbé ọdẹ ah, ah. worship no no no okay. worship. ẹ jẹ́ ká wà ní ìdákẹ́rọ́. ìdákẹ́rọ́ làwọn worship. olúwa torí àwọn single ladies dábẹ́ kọrin yìí o. Hmm. all the single ladies all the single ladies àmín àmín ọ̀rọ̀ bá ṣe é ní kàyé wípé kí ló fa gbogbo àtọ̀ ìdórí pé Beyonce ní níní ọlá online. Mm. To that, so it makes sense. ó wù mí èyí wù mí òun wọ́n ṣùgbọ́n eléyìí wù mí màdìẹ. oh my god nígbà tó rí Beyonce tó sex tó wà lórí stage tó ń perform ó ń performance ó wá wò ó pé aṣọ yìí bó ṣe fit ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní energy tó ń kọrin tó ń kọrin láti inú wa yìí náà mm. ó bá pe mi fúnra mi gan nínú ọlámi ọ̀bẹ ẹ̀ tí bá wọ aṣọ yìí kò burú ìnà <laughs> ló bá rọ́dà ẹ̀ ó rọ́dà aṣọ Beyonce. <laughs> ó rọ́dà ẹ̀ kò ọ́dà ó rọ́dà ẹ̀ nígbà tó máa rọ́dà ojú ẹ̀rí tó ojú ẹ̀rí. kàyéfì màlẹ́ lẹ́yìn. bẹ́ẹ̀ni ó kàyéfì ó gba nǹkan gbè yìí lọ strong ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yẹn fi máa land òun náà wá wọ pé kò yẹ kó jẹ́ pé ojú òun nìkan ni ó rí ẹwù nǹkan tí mo béèrè fún. fi síbẹ̀. ló bá gbé sí online. èèyàn bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èèyàn kọ́ ní get Beyonce's shape first excuse me mo ní pé mo máa fọ ọ̀rọ̀ yẹn. ìgbé tí ó túmọ̀ sí pé kó lọ get shape Beyonce. kí ló mean by pé kí Níníọlá àtàwá kó lọ get shape Beyonce first. Níníọlá ọmọ rápálá ló jíjọ rápálá oh no. Níníọlá àpáta. to make sense. ṣe ẹ sọ fún mi wípé Níníọlá ò ní shape yẹn ni tábàtẹ̀ ni pé ká wo gan Níníọlá ṣé Níníọlá gan fẹ́ bẹ́ẹ̀ ju ti Beyonce. you know e, èmi tẹ̀ ṣe ń plan láti bí mo ṣe máa bá Níníọlá sọ̀rọ̀ tí mo mọ̀ pé bí èmi àti ẹlẹ́ṣẹ̀ one or two things but ká padà sórí ọ̀rọ̀ yìí you know. Eh, eh. Eh, you know ẹ fẹ́ ṣe one or two things. ẹ bóyá kò lámọ̀. láì three four. ok ọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yìí so ní èèyàn bíi tiẹ̀ náà ló wá ń gbé ìjà níní gbé mm, she has it you know she has what it takes she has the good shape. o rí ṣèpù yẹn nínú ìbàdí níjó wa o. o oh, o oh, oh. orin yẹn bá a bá ń gbọ́rin yẹn kò yẹ ká bá ń gbọ́ lọ́jọ́ ìsinmi torí pé bó bá ṣe rí ṣèpù níní ọlá ó lè gbàgbàgbọ́ lọ́wọ́ ẹ̀ kéèyàn kan wá sọ pé. ẹni tó wá lọ ń sọ̀rọ̀ pé kó lọ ní ṣèpù Beyonce mo pé kílẹ̀ ni yìí ń sọ ṣé Níníọlá lẹ máa bá sọ pé kó lọ ní ṣe Beyonce first àbí Taylor. ni kò lọ rán aṣọ tó make sense. tó rán you know àbíkẹ́ tó lọ sọ fún Beyonce pé kó má wà kó kọ́ ṣe lára Níníọlá pé ọmọ rèé ọmọ Áfíríkà ọmọ Nàìjíríà. èmi gbé àwọn èèyàn tiwa lárugẹ. kò dé àfi ṣe tàbó sí ẹ̀ lè sọ pé ṣèpù Níníọlá ò dáa. as a matter of fact. Mm -hmm ó pẹ̀lú ó pẹ̀lú àwọn nǹkan tí à ń fojú sùn gbé lọ́jọ́ kan máa bá a bá tẹ̀lé bá yín lájọ bá a lè fọwọ́ síbi ìbàdí. o dúró level ẹ̀ ti fẹ́. èmi àti ní ọlájọ wà ní àpáta látàrí àpáta nìbàdàn àjọ wà ní nínú ọlá àpáta. <laughs> ìwọ wá wọ orú aṣọ yẹn. you know bọ ẹnìkan máa ń sọ pé kó má lọ jẹ́ wípé torí pé ẹ o mọ̀ pé nínú picture yẹn hmm. Beyonce olo heart you know, ó tún ṣe irun braids, you know, ó tún mú microphone dání, ó ń wò ó fínífíní, ah, àwọn èèyàn burú. Èèyàn ní tó bá ti tó bá ti padà lo hat yẹn. You know, fix braid yẹn, you know, tó wọ net yẹn, tó àánú kékeré, <laughs> you know, tó ṣe báyìí. Jọ̀wọ́ báwo ló ṣe fẹ́ lọ? Bí a kò ṣe wá àwọn èèyàn burú òun gan fúnra tí wọ́n burú òun náà tí wọ́n sọ pé. ó lọ lọ heart ó dàbí kó lọ heart. òun náà wà lọ wọ heart heart tó ń wọ̀ kó jẹ́ ti Beyonce ṣá ó wọ ti àwọn church um, choir. kèèyàn ń sè lò. ti kèèyàn ń sè ṣé ti kèèyàn sè ni. torí bàbá ń dùn Beyonce àá ṣàlàjẹ ti kèèyàn sè. ó dẹ̀ wá microphone kò dẹ̀ ṣe braid ọmọ ọlọ́mọ ṣe braid. ẹ̀ṣọ́ ọ̀rọ̀ ni kò ṣe braid. ṣe braid mm, ṣùgbọ́n. àwọn lanu náà ó lanu náà. ó dẹ̀ lanu níwọ̀nba ó dẹ̀ lanu níwọ̀nba ọ̀lẹ́ ah, ó kàn jẹ́ <laughs> ó kàn jẹ́ pé wàhálà ọ̀rọ̀ nàìjà pọ̀ ṣùgbọ́n nígbà tó padà wọ́ tó ṣe gbogbo kiri eh, ó sì dàbẹ́ tó fẹ́ jọra wọn ṣùgbọ́n. ọmọ kan tí mo tún wá rí. kò díẹ̀. ṣoré nígbà míì eh, mm. ó dáa kéèyàn máa wà very very creative. bẹ́ẹ̀ni. ok pé mo rí nǹkan ohun mi mm. mm. tẹ́mi bá rí nǹkan fún ara mi tó dẹ̀ wù mí pé kinní yẹn wù mí mm-hmm. mi ì ní fẹ́ jẹ́ kó jọ pé bí mo ṣe rí gẹ́lẹ́ gẹ́lẹ́ náà ló tún wá gbé ṣe náà ni mo ṣe ṣe mo ti ń kọ́pì nìyẹn wọ́n dẹ̀ ní mm-hmm. photocopy òyìí sí kò yí sí ó dáa kéèyàn máa kéèyàn máa stand out láyé tiẹ̀. Mm, kọ́lá dúró kó dá dúró kọ́ mọ̀ pé à ah, àyìnkẹ́ o ó dá dúró ó dúró rè o nǹkan tí mò ń sọ ti yẹ so ọ̀tọ̀ dẹ̀ ni wípé mo rí nǹkan bí mo ṣe rí rẹ̀ ok mo wá fẹ́ wà creative about nǹkan tí mo rí mo wá sọ fún tailor mi àbí sórí gbogbo nǹkan láyé náà creativity ni tailor náà lè wò pé ok gbàtà yẹn ti ṣe báyìí ẹ má jẹ́ ká ṣe kó lọ jọ pé òkè wọn ti ní kọpikọpi ah, ìwọ náà jẹ ká tún gbàràn tún so nǹkan tí mo fẹ́ sọ ní ti níní ọlá yẹn ni wípé ẹni tó ń rán aṣọ níní ọlá ó try okay. ó ti rájí ṣubú. you know because òun náà lè ránṣọ gbàkú ẹyọ kò lè ránṣọ. nǹkan tí mo sọ a ah, celebrity ni ṣe celebrity ó wà paṣọ fún ẹ̀sìn àwọn pípín ìmọ̀ ibi tó ń ṣe sí o. Mm-hmm. ọmọ ọlọ́run tó ń bá ṣe. <laughs> ọlọ́run tó ń bá ṣe o. wọn ò lè try rubbish pẹ̀lú mi. ṣe irú ah, ṣe èèyàn kan tó ní orúkọ tó lókìkí àwa ìwọ gò ní fẹ́ tẹ́kọ̀ tó ti mọ̀ pé tó o bá ṣe dáadáa tó bá post <laughs> ti fẹ́ ṣe kò sí. ó fọlọ́pàá gbé ọ ó wá wú bàbá. ti fẹ́ calm down daddy calm down <laughs> ó ti mọ̀ wípé tó bá ràn dáadáa fún ìlú mọ̀ọ́ká abẹ́ni tó yáyé láwùjọ tó bá post ẹ̀ sórí social media platform ó ti mọ̀ mm-hmm. pé a padà wúlò fún ẹni a padà wúlò fún ẹni nígbà tó bá ti oh, ṣára yín kẹ́lẹ́ ti ráṣọ yẹn mm-hmm. ah, ṣára ti fẹ́lẹ́ ti ráṣọ yẹn ẹ ti mọ̀ wípé ó ràn <laughs> dáadáa so kó tí mo fẹ́ sọ nípa ti níní ọlá yẹn ni pé ẹni tó bá ránṣọ náà try kò kọ̀ dàbí Titi Beyonce yẹn gangan gangan àmọ́ ó wà creative about aṣọ yẹn fine. nítorí pé Níníọlá will always be Níníọlá yẹ then Beyonce will always be Beyonce then Kiyonce náà will always be Kiyonce. ọ̀rẹ́ sọ̀bọ̀ ṣe rí ni. ṣùgbọ́n ẹ wo ìyẹn túmọ̀ sí wípé a sì láwọn tó wà creative aláwọn tó lè wò ah, ó pé a kì í ní yóò fine yóò fine yóò fine jẹ́ kí n ti tún ṣe báyìí ṣùgbọ́n kò túmọ̀ sí pé wọ́n bà iṣẹ́ yẹn jẹ́ eléyìí kò wá túmọ̀ sí pé bí ẹni tó láṣọ bọ̀ ò bá sí ò bá sọ fún yín pé ẹ bá ń tún iṣẹ́ hmm. ẹ ẹ wá wò pé mo lérò pé kìnnìún yóò fit mo ṣe àfojúsùn mo wọnú àníyàn ọkàn rẹ mo rí pé mo wọjọ́ ọ̀la rẹ mo rí pé o máa nílò kíní ẹ̀jọ́ ẹ má jà ẹ má ya, oyè àwòràwọ̀ ẹ má wọ̀ ọ̀kan fún wa àárọ̀ kan àbí ojú wa tẹ̀yìn kò dàbí ẹni tó sọ pé ojú mi ò tẹ̀yìn mọ́ ọmọ mi gbẹ́ngbẹ́ng tẹ́yìn ó tó gbogbo ara tó lọ́ọ́ ẹ mọ̀ ronú fún wa ohun tá a bá ti ní kẹ́ ẹ ṣe báyìí ní kẹ́ ẹ ṣe tọ́hún èèyàn bá ti ní kẹ́ ẹ ṣe ẹ jọ torí ẹ bẹ́ẹ̀ bá ti ṣe ẹ gba èrè tó wà ń bẹ ẹ bá yẹ ti ṣe ìdákejì ẹ. ẹ gbèrè mo dẹ̀ fẹ́ nígbàgbọ́ wípé torí pé kinní yẹn pọ̀ hmm. lẹ́sẹ̀ rí tó pọ̀ tó yìí bẹ́ẹ̀ni làwọn èèyàn ṣe ń sọ tó bá jẹ́ pé kò pọ̀ àwa náà ní jókòó síbi ìbá ilé ni láti máa jọ̀nà ẹ náà ẹ wo àpẹẹrẹ tá a ti fi fún yín ẹ wo ní kéèkì oní spiderman tó padà rí tó ti lu spiderman tiẹ̀ ló tó gbé sórí àkàròyìn. <laughs> ó ti padà di á ó ti di aláyàn bẹ̀rẹ̀ máa. ẹ wo boss baby àbí kí ló pè. boss man boss baby face. man you know. tẹ lọ fún yẹn ní oblong face. ọkùn ní oblong. tẹ bá mọ kíní ẹ gbé sílẹ̀. Mm. kàkà bẹ́ẹ̀ ẹ àwọn ẹlòmíì kẹ̀dẹ̀ ìgbéraga ló máa ń ṣe wọn. bẹ́ẹ̀ni. bí mi pé kíní ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ok now mo rí nǹkan mm-hmm. mo fẹ́ ṣe kíní mm-hmm. mo wá ọ̀dà ẹni tí mo ọ̀dà lọ́wọ́ ẹ̀ yẹn ó mọ̀ pé òun mọ èèyàn kan tó lè ṣe kinní yìí dáadáa wọ́n máa ń sọ pé ojú ojú ti kinní kan ojú òtì mi bọ́ọ̀lù tí wọ́n sọ̀rọ̀ yẹn. Eh, ojú òtì ojú ojú bá ti ọ̀rẹ́ ẹ ojú tì ẹ. ojú tì ẹ náà ni ìkan tí mo sọ ti ẹ ó ní kankan tí mo fẹ́ fà yọ bẹ́ẹ̀ ṣorí tó bá wá ní ọ̀rẹ́ tó lè ṣe kinní yìí gbé e fún jẹ́ ó bẹ́ẹ̀ ṣe ju kí wọ́n wá lọ embarrass ara ẹ lọ tó bá embarrass ara ẹ tí bá jọ rẹ ó ti embarrass èmi náà ni. bẹ́ẹ̀ni ẹlòmíì ojú kòkòrò mm. ìgbéraga ké mi ìfẹ́ kọ́ṣẹ́ lọ́wọ́ ẹlòmíì ò ti mọṣẹ́ yẹn tán o mm. á ti lọ béèrè pé jọ lágbájá ah, ẹ̀mí àwọn tailors mo ti rí mm. ti fẹ́ ẹ̀mí ló ní mo pẹ̀. bí ó ń tóbi bẹ́ẹ̀ ó ń tóbi àbí bí ẹ̀mẹ́ta oh, ẹ̀mẹ́ta ni mo pẹ̀ ọ̀kẹ́ oh, sórí àwọn tailor mi mm-hmm. ojú kòkòrò àti ìgbéga ìgbéraga rádà ló máa ń ṣe wọn sórí pé mo wá gbàṣọ fún tailor ń sìn pé òkè mm-hmm. aṣọ tí mo fẹ́ rè mm. àbí òkè wọ́n ti ọ̀dà náà ni òkè nǹkan tó fẹ́ràn rè mm. àwọn tailor mi mọ́ no ajura wa lọ tìjàkadì kọ àwọn míì wà tó jẹ́ wípé wàá mọ̀ pé ah wọ́n da jù ẹ lọ tó dẹ mọ̀ mo ti mo ti gbàṣọ fún tailor kọrin tẹ pé ah ó wò pé ah Àyìnkẹ́ lè rán aṣọ yìí ṣùgbọ́n màá gbé fún ẹni tí mo mọ̀ tó ní ìmọ̀ tó dàbí senior mi nínú iṣẹ́ yìí. tó dàbí senior mi nínú iṣẹ́ báwọn ẹlòmíì ìgbéraga olè ọ̀kánjúwà olójú kòkòrò wọ bìyàwó. ọ̀fọ̀n ọ̀fọ̀n ti mọ̀ pé kíní mi ò lè ṣe o kéde pé fẹ́ntẹ́ mọ̀ pé ó lè bá yín ṣe kẹjọ gba glory yẹn irọ́. òun ni àwọn tó wà ní street máa ń kò mọ́ lò gbà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni kẹ́ ah, ok eh? jẹ́ ń pè fẹ́ ẹni yìí o ẹni ilé ṣe o ok ẹni ilé ṣe kíní o. because basically bá a bá ń ṣe é bẹ́ẹ̀ yẹn á jẹ́ kí gbogbo wa jẹ́ kí n jẹ láyé ńgbà bá ti ń ṣe kí ní ìtẹ́dẹ̀mí tó lè ṣe á jẹ́ kí gbogbo ẹ̀ mú sùn lè. àwọn télọ̀ kan ìwọ̀n ò ṣe télọ̀ télọ̀ ni ẹ̀nà tó bá bú télọ̀ ẹgbẹ́ wọn ti jọ kó yín pọ̀ ni àwọn ẹlòmíì máa ń sọ pé télọ̀ ni télọ̀ tèmi yàtọ̀ jọ kí ló fi yàtọ̀ ẹ kì í ṣe mítìn hmm. kò ṣe ṣe mítìn lẹ́ ń lọ ṣáṣọ kan náà kọ́lẹ́ ń lọ scissors kan náà kọ́lẹ́ ń gé tójú bá ti télọ̀ ẹgbẹ́ ẹ ojú tí wọn náà ni hmm. bó ṣe rí ni. kójú má bàa ti gbogbo wa pátápátá àtàwọn tá à ń wò wá àtàwọn tá à ń sọ̀rọ̀ <laughs> ẹjọ́ sáré dókè lọ ní pápápá tábà fi mọ ojú òní tí wà lágbára láṣẹ ìjọba ẹ fi má padà wá ètò yìí ṣì tẹ̀síwájú ní pápápá àmọ́.